وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته رنيفا كثير رياض الصالحين للإمام شرف الدين النووي رحمه الله في أمبكي كارلو nínú báàbù tí a wà òun náà ní báàbù fi nahyi anil bid'i wa muhdathatil umur ọ̀rọ̀ nípa bí anábì sallallahu alayhi wa sallam yóò ṣe kọ̀ fún gbogbo àlẹ́wọ́mọ̀ yìí nǹkan tá à ń pè ní dídá ìyẹn ni pé àwọn àdáadáalẹ̀ nínú ọ̀rọ̀ kan ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa anábì sallallahu alayhi wa sallam ó yé kí ó yé wa nínú àwọn àyà Qur'an tí a ti kà ní ìjẹ ìjọ ṣíkẹ anáwí tí wọn mú wa bí tí a ti wá bẹ̀rẹ̀ lónìí òun náà ni وأما الأحاديث فكثيرة جدا فهي مشهورة فتقتصر على طرف منها بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وأما الأحاديث فكثيرة جدا وهي مشهورة فنقتصر على طرف منها عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه وهو رد متفق عليه وفي رواية المسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وعن جابر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خطب احمرت عيناه وعلى صوته وعلى صوته واشتد غضبه حتى كأنه منذ الجيش يقول سبحتم مساكم ويقول بعثت أنا والساعة كهاتين ويخرج بين اصبعيه السبابة والوسطى ويقول أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة ثم يقول أنا أولى بكم أنا أولى بكل مؤمن من نفسي من ترك بينا فلأهله ومن ترك دينا أولياء وإلي وعلي رواه مسلم ومن أنبار بن صالح رضي الله عنه حديثه السابق في باب المحافظة على السنة نعم نبي báàbù tí a à ń ṣe àlàyé nípa bí anabi sallallahu alaihi wasallam tó ṣe dé kó yé àlùmọ̀ yìí ipe nǹkan tí a ń pè ní dídà yẹn ni pé àdádálẹ̀ nínú ẹ̀sìn wa èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ dá kankan kalẹ̀ sínú ẹ̀sìn tí kò ṣe nǹkan tí abálọ́wọ́ anábì sallallahu alaihi wasallam ẹ̀sìn wa ẹ̀sìn tó ní àkọọ́lẹ̀ ni kìí ṣe ẹ̀sìn tí ìyọ́kàn mi tó bá wù mí òun náà ni í máa ṣe eléyìí ni a fi ṣe àwọn àlàyé oríṣiríṣi pẹ̀lú tí ó wá nínú al-Qur'an tí al-Imam Nawawi rahimahullah tí wọ́n fi ṣe àwọn ẹ̀rí àkọ́kọ́ nípa pé dídá mùsùlùmí gbọdọ̀ jìnnà sí tẹfẹtẹfẹ yanyan. wọ́n wá ní wa amma al-ahadithu fakathiratun jiddan ń ta bá tún ní ká tó máa wo hadith nínú àwọn ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam tó sọ wọ́n ní fakathiratun jiddan àwọn ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam tó fi ń sọ àlè òun mọ̀ yìí lára kíkọ́ jìnnà sí àdádálẹ̀ nínú ẹ̀sìn pàkàtí ìrọ̀tún jìtà ọ̀pọ̀ gan kọ́dà wàyí ọmọ ìṣòrọ̀tún ọgbàjúmọ̀ gan fọnàkùtẹ́sẹ̀rọ̀ àlẹ́ akọ́rẹ́ fún mi nìyà àmọ́ àwọn ọ̀rọ̀ ra díẹ̀ wá yẹn ní pé Imam Nawawi wọ́n láwọn fẹ́ mú díẹ̀ wá sínú Riyadu Salihin yìí nípa ara fẹ́ ṣàlàyé níwọ̀nba nínú hadith anabi hadith àkọ́kọ́ tí sheikh wa mú wa òun náà ni hadithi Aisha radiyallahu anha ìyàwó anabi sallallahu alayhi wa sallam qalat Aisha sọ báyìí pé. قال رسول الله صلى الله عليه وسلم هنا النبي صلى الله عليه وسلم أصبي النبي صلى الله عليه وسلم صبي من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أن تبدا إن كان كالي في أمرنا هذا نقا ورسيه ẹ̀wò bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe yànnú pẹ̀lú tó bá dá nǹkan kan míì kalẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí lórí àlámọ̀rí ẹ̀sìn yìí ma laysa minhu tí ò sí ń bẹ̀ tó ṣe pé òun ló dá kalẹ̀ síbẹ̀ fa huwa raddun tó ṣe yẹn yẹn ni pé fídíò tó ṣe ń ọlọ́wọ́n ọbọ̀ dá lùláyà ọlọ́wọ́n dá padà fún un kò ní rí ẹ̀san kankan lórí rẹ̀ bó ṣe lè kó ma fàáwọ́ ara dùn yẹn ni pé iṣẹ́ yẹn amal tó ṣe ń yẹn ni pé n tó dálẹ̀ tó ṣe ọlọ́wọ́n bọ́ dá padà fún mi àmọ́ nínú rìwáyà ti muslim yẹn ni pé alimami muslim rahimahullah wọ́n tó wá gba hadith mi wá ó ní mọ̀nà àmìlàn àmìlàn yẹn ni pé àlàyé tó ń tó yanjú tó ń sọ àlàyé hadithi yìí ní àsọ yékéyéké pé tí ń sọ fún yín ni pé mọ̀nà àmìlàn àmìlàn ẹn tó bẹ lè ṣe iṣẹ́ kan tó ṣe èyí yòówù iṣẹ́ tó lè wù kéèyàn ó ṣe nínú ẹ̀sìn laysa alayhi amruna tí anabi sallallahu alayhi wa sallam tí kò wá fi ọwọ́ sí i fún wa tí ò ṣe àṣẹ látọ̀dọ̀ ànábì ipe ẹ̀ṣìn kìíní yìí fún mi kọ́ lọ́wọ́ ọmọ ọ̀fọwọ́ sí i ànábì ní fahuwa raddun hadith yẹn ẹni ní pé iṣẹ́ tẹ́lẹ̀ yìí ṣe iṣẹ́ bídíà tó ṣe yìí iṣẹ́ àdáadáalẹ̀ tó ṣe yìí ọlọ́wọ́n bọ̀ dá padà fún un nípa ẹnìyẹn kò ní ní ládàá kò wá ní ní ládàá nìkan kọ́ bóyá ni pé yóò tún gba ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ wò ó ń retí ládàá ní ti ń ṣe ìbáàdà kò wá ní ládàá wọn kí tó wá ṣe pé yóò tún lọ fírì lásán bóyá ni pé yóò tún ṣe kí ni yóò tún gba ẹ̀ṣẹ̀ fún un. eléyìí náà ni àwọn àfẹ́sìn tó bá ń ṣàlàyé nípa tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ bídà wọ́n máa ń dé kó yé pé ara àwọn ewu àwọn aburú ńláńlá tí ń bẹ níbi bí dáhùn àṣìṣe náà ni eléyìí ni ó ṣe wàhálà ó ṣe wàhálà ó fọkàn sí pé ó ní ládá lọ́dọ̀ ọlọ́run ọba ó ní ládá náà ó yẹ ni pé òun tó máa gba ẹ̀jẹ̀ sí i táàfà bá ń ka àwọn oríṣiríṣi àwọn ewu àtàwọn ìṣòro àtàwọn aburú tó rọ̀ mọ́ bí dáhùn wọ́n mọ̀ ní pé anna mabtada'ahu fàwọ́ dọ̀làlà yẹn fàwọ́ dọ̀làlà ní tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn gangan yẹn ànú ni tẹ́ bá ti tán sọ fún yín pé kíní yìí o ànábì ṣe nínú ẹ̀sìn ẹ̀sìn ṣe ẹlẹ́fin sẹ́sìn kẹ́mọ̀ pé fàwọ́ dọ̀là ni musulmi tó ní ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin nípa ọlọ́run mọ́jẹ́ kí n rìnà àwọn tó nù kí ló dé tó yẹ pé bídà lọ́mọ wa tẹ̀lé káàkiri anábì jẹ́ kó yẹ wa pé mẹ́ni kullu bid'atin dalalah àánú ni lẹ́ni pé gbogbo ẹni tí máa ti ń ṣe bídà ti ń tẹ̀sìn pẹ̀lú ọ̀nà tí anábì sallallahu alaihi tí ó gbà rán kó mọ̀ kó ń tọ̀ ń ó ti wà lójú ọ̀nà àná àná yìí ó lè jẹ́ àná kékeré pẹ̀lú bídí àti bá ń ṣe bídí àyẹ̀bá jẹ́ kékeré àná rẹ̀ ó lè jẹ́ àná ńláńlá tí ó gbé kó ní Islam tí bídí àti bá ń ṣe tó bá jẹ́ àná ńláńlá tó lè gbé kó nínú Islam lẹ́hànà kólà bẹ́ẹ̀ àti ńdọ̀làlà ntọ́ fàtà fi ni pé bídí àyẹ̀ gangan ẹni tó bá dálẹ̀ ẹnìyẹn ti nù àbẹ́ni bá ń ṣe ó ti kú lójú nànà tí anabi sallallahu alaihi wasallam tó gbé wá torí nígbà tí yẹn bá ti kú lórí ojú ọ̀nà tí yẹ kéèyàn ń rìn tí yẹn ń rìn bòmíì yẹn ti sọnù ní jẹ́ báwọn ìdí túmọ̀ tí ń jẹ́ pé ànùnú ẹni pé nísìnyí wọ́n sọ fún ọ pé ọ̀nà pàkátàdà ẹnìkan sọ pé àá ọ̀nà ibẹ̀ níyàyìn ọ̀nà wà lórí le ọba ń lọ bẹ̀ sẹ́yìn pọ́nà station so wọ́n sì níbo lọ́nlọ́ ń lọ pàkátà a ọ̀nà kọ́hùn ọ̀hún ìtọ́jú ìwé fún mi nù wọ́n lọ ní padà débẹ̀ tọ́lọ̀ bá kọ́ pé débẹ̀ tọ̀ bó ṣe sọnù lọ́nà nù ọlọ́run lọ́wọ́ kọ́ pé ọ sọnù náà so bẹ́ẹ̀ náà ni tí anabi sọ̀rọ̀ lọ́sọ́lá ń bá la ọ̀nà kẹ́kẹ́rẹ́ nípa ọ̀rọ̀ ìbáàdà pé bẹ́ẹ̀ ṣe máa tọ́ ni bẹ́ẹ̀ ṣe rìn ni bẹ́ẹ̀ ṣe sé ni ẹnìkan gbọ́dọ̀ lóríláyà kó wá ní òun ó la ọ̀nà míì kalẹ̀ láti máa tọ̀ àbí òun ó change style bí anabi sallallahu alayhi wa sallam kó ṣe ní ká máa ṣe nǹkan tí ń jẹ́ ìbádà yìí bákan náà nínú àwọn ewu tí ń bẹ nínú bídà anna fil bid'ati khurujan an ittiba'i nabi sallallahu alayhi wa sallam tí a bá ti ń ṣe bídà ó ń tọ̀ ń kó mọ̀ kó ń ti ń yọra òun kó lára ìtẹ̀lé anabi sallallahu alayhi wa sallam torí pé kí ni ẹni tó bá tí o bá ti gba ọ̀nà tá nàbì ní kọ́ gbà ó ń tọ̀ wọ́n ó tọ̀ wọ́n bà nábì lẹ́nu tá a máa ń tẹ̀lé mọ́nu ó mì pé ń tó la nǹkan yẹn kalẹ̀ àbúrò àti pé ìfẹ́ ẹnu wọn náà lọ là á kalẹ̀ ló ń tọ̀ fúnra rẹ ìwọ ọ̀hún á jẹ́ pé ìfẹ́ ẹnu rẹ òun là nábì rẹ ìfẹ́ ẹnu rẹ òun lọ́lọ́wọ́n ọba rẹ nu bẹ́ẹ̀ ni ẹtọ́ náà bá wá ń tọ ìlànà tẹ́nìkan là kalẹ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu á pé ìfẹ́ ẹnu ẹni yẹn gangan náà ni ọlọ́run onítọ̀hún náà òun pẹ́ tí bá ti ń ṣe bẹ́ẹ̀ dáhùn òun tọ̀hún yóò yọra rẹ̀ kó níbi tẹ̀lé anabi sallallahu alaihi wasallam faqad yakunu khurujan kamilan yakunu ẹ̀lẹ́ yakunu muttabi'uhu kafiran idha kana al-bid'atu yani mukaffiratan. tó ní pé ẹni tí ń tẹ̀lé tó yọra rẹ̀ kó pé ìtẹ̀lé anabi ma ó lè yọra ẹ̀ kó yányá pẹ̀lú pé kí ni tí bídíà rẹ̀ bá jẹ́ bídíà tó pé bídíà tí ó gbé jáde kó nínú ẹ̀sìn yányá nìyí ó ti yọ rẹ̀ kú lọ́mọ àlú lọ́mọ lẹ́yìn ànábì yányán nù sórí ẹni tó bá ní ká ló ń tẹ̀lé kọ́mọdé akọ́pẹ́ ọmọlẹ́yìn ànábì lòun o yá a máa dákọ̀ ọmọlẹ́yìn ẹni tó bá ń jẹ́ náà ni àwọn afásúná fi máa ń sọ pé àwọn ọmọlẹ́yìn ẹni táwọn ń jẹ́ làwọn ń sọ yìí ẹ̀sùn ọmọlẹ́yìn ẹni tí wọ́n bá ń ṣe wọ́n mọ̀ akúrọ̀ alùsúná làwọn alùsúná làwọn a máa sọ alù tó bá ń jẹ́ lórí lórí tó bá fẹ́ pèpè tó bá fẹ́ sọ tó bá ń ṣe alù tèmi ń jẹ́rìí máa sọ náà òun ni pé ẹlẹ́kẹta ẹ̀nà annalbidàáta bidàá tunafi tahqiqa shahadati anna muhammad rasulullah kó sọ pé ọgbà pàdé nàbí òjíṣẹ́ ọlọ́run ni bídíà máa ń já yẹn rọ́ mẹ́rin bídíò ni rọ́lọ́ pa ọgbà pàdé nàbí òjíṣẹ́ ọlọ́run torí tó bá gbà pàdé nàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run kí ló ṣe ó tẹ̀lé tí ànábì sallallahu alaihi bá mú wá fún ọ ni bákan náà ara burú táwọn fáwọn ń kà ní ilé bídíà oníkà ń na mọ̀dìmúnú bídíà àtọ̀ànú fi islam ntí bídíà tó kó sínú tó kọ̀ntẹ́nì ó ní pé bídíà ó máa ń kó pé èèyàn ń fàbùkù kan islam ń fàbùkù kẹsìn torí pé kí ni ìfàbùkù kẹsìn ni pé pọ́lọ́wọ́n ọba ó gbé ẹ̀sìn kalẹ̀ fún ọ wọn náà wàá wo tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́lẹ̀ yíya tiẹ̀ náà àbí wọn náà wò pé ṣé báyìí wọn ní ìní ṣe báwọn gbọ́dọ̀ ti ní ṣe ìní ó ṣe bá mi yẹn ń fa àbùkù kan Islam ni òun ló fà ẹlòmíì yóò wá dé wọn òkè ewu gan ni àbáṣe nínú gbogbo àwọn nǹkan wọn yìí o torí pé orí mùsùlùmí oríṣiríṣiríṣi nǹkan ni wọn máa ṣe ara aburú bídíà náà nù albẹ́dà àìtú tó fárẹ́kọ al-ummata al-islamiyya bẹ́dà ìmọ̀ ń pín àlùmọ̀ yìí yẹlẹyẹlẹ ni tẹ́bà tí tẹ́nìkan bá ti ń dá bídíà kalẹ̀ kẹ́ẹ̀mọ̀ pé ní tàbí sọ̀sálà ń gbé tí wọ́n fọ́ yóò wá di pé kullu hizbin bima ladayhi farihun òǹkàlùkù yóò mọ gbogbo ohun tí ń bá wa ń bẹ tó ń ṣe nífẹ̀ẹ́ nù yóò mọ wá pèpè sí kí ẹ má bọ̀ ẹ má bọ̀ wá ẹ má bọ̀ wá síbi ìfẹ́ ẹnu tiẹ̀ tí ń pèpè sí kò ní pèpè sí ti ànábì sallallahu alaihi wasallam tó mú wa sọ̀rọ̀ aburú bẹ́dà òun ni eléyìí tó bá kàlọ́ ara ni pé annal bẹ́dà àìta idha intasharat fil ummah ẹtùmọ̀hálẹ̀tù súnà tíbílì abẹ́lé tànká láwùjọ tẹ́lá ti di tíbílì abá ti gbajúmọ̀ láwùjọ ẹ sì rí pé láwùjọ ń súnà wà fúyẹ́ súnà ọmọ lẹ súnà ọmọ wa rú súnà ọmọ gbẹ láwùjọ tíbílì abá ti tó bá ti pọ̀ ẹsẹ̀ bí ẹsẹ̀ súnà ní múlẹ̀ nínú Islam Allahu Akbar bíbí àní ọmọ wa pàṣẹ bíbí àní ọmọ gbàlú kankan ẹ wo tẹ́lẹ̀ kan bá jáde tó bá sọ pé súnà nẹ́bí ni wọ́n ní ah, ah, kiri òun lọ fẹ́ dálẹ̀ yìí ah, ní tí gbogbo èèyàn ń ṣe ẹ wo bíbí dà ní sẹ́nu. náà ni qala ba'du salaf ọ̀kan náà àwọn salaf wa wọ́n máa ń sọ pé wọ́n ní mọ̀túbẹ̀ qawmun bid'atan illa ada'u min sunnati mislaha. ń tẹ́ bẹ́ẹ̀ lè rí àwọn kan tán bẹ́ẹ̀ lè sínú ẹ̀sìn kẹ́ ẹ mọ̀ pé wọ́n sì ti pa súnà kan nínú láyé òun ni ìyẹn dá bídí àkàlẹ̀ kọ́mọ̀jẹ́ kó ti kópa lára bá súnà kan ní súnà nàbì sallallahu alaihi wasallam tó ní pé bídá inú aburú tó bá mẹ́ bídá ni pé akthara aw asra'u intishara bídá ti máa ń tàn bídá ti máa ń tàn tẹ́lá tẹ́lẹ̀ kan bá dá bídá ní kárẹ̀ báyìí yóò mọ rin lójú pé ah bídí àti dàdé ó ti tàdé yàyín náà ah lẹ́nu jó bídí àti dàdé yàyín náà ah lẹ́nu jó so iṣẹ́ bídíà nù sọ́nà làwọn afáàfin máa ń sọ pé bídíà ó léwu gan-an Sufyanu as-Sawri fún ìkéde àkójọ́dọ̀ bẹ̀rẹ̀ eh, Sufyanu as-Sawri eh, eh, Abdullahi bin Mas'ud nínú àwọn ọ̀rọ̀ máa ń sọ onípe yóò ní pé ittabi'u wala tabtadi'u faqad kufitum onípe ittabi'u ẹ máa tọ ìlànà tá ẹ̀wọ̀n Ibn Mas'ud ní máa ń pariwo báwọn wà látàkùtàdé ríù ẹ má ní àdáadá lẹ́lẹ́ máa ṣe nínú ẹ̀sìn kémi náà dá tèmi kalẹ̀ mi náà ya tèmi kalẹ̀ má ṣe yí òun faqad kufitum ọlọ́run ti tó yín súnà ti tó kílẹ̀ bídíà ṣe ẹni kí ni bídíà fẹ́ wá ẹ́ náà ni ara rẹ̀ náà ara burú bídíà nù onípẹ́tì yẹn bá ń sọ pé òun ṣe bídíà irú ẹni yẹn madmunu àkèrè ẹni madmunu zọ́nì yìí annahu yazuimu anna nabiyya sallallahu alaihi wasallam khana risala níta ni yẹn sọ ni pé anabi sallallahu alaihi kò mọ iṣẹ́ yìí jẹ́ àbí kó ṣe pé òun sọ pé anabi sallallahu ń ṣe jàǹbá fáliwúmọ̀ ẹni tí bá ń ṣe dédé à ń tí ọ̀rọ̀ rẹ̀ ń kó sínú ìtumọ̀ rẹ̀ ní pé ń sọ fún ànábì sallallahu alaihi wasallam ní pé ọ̀gbà iṣẹ́ yìí pé látọ̀dọ̀ ọlọ́run àwọn wàá fi bídé àyè àwọn àjẹ kó pé àbí kó jẹ́ pé ìwọ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá fún kínní yìí ó sì gbá lọ́wọ́ rẹ̀ ó sì wá ṣe jàǹbá fálẹ̀ ìwúmọ̀ yìí ìtumọ̀ sallallahu alaihi wasallam mọ́wúlídì ṣíṣe ànábì sallallahu alaihi wasallam èèyàn yìí tó kópa nẹ́bí ò ṣe sàábì ò ṣe tábì ò ṣe tábì tábì ò ṣe àwọn àyínmọ̀ mẹ́rẹ̀ ni ò ṣe gbogbo ẹ̀yàn ò ṣe ìgbà tó di ọgọ́rùn-ún mẹ́à ọgọ́rùn-ún mẹ́fà ọdún tánẹ̀tọ̀ lọ́sọ́làmù lọ́tán lọ́wọ́ adámọ́lùdì kalẹ̀ kí lẹ́ ń sọ ohun ẹni tó dá kalẹ̀ ní sọ fún ànẹ́bí sọ̀lọ́ sọ́là ọ̀rọ̀ rẹ̀ méjì ní mọ̀ túmọ̀ nínú kọ́rọ̀ rẹ̀ mọ̀ túmọ̀ pé àà ìwà ànẹ́bí ọlọ́run sì fún ọ ní mòlúdì ó sì wá fi pamọ́ fún wa ó sì ṣàlàyé rẹ̀ fún wa kàdàmbá ni ọ́ bákan náà àbí kó jẹ́ pé ìkejì òun ni pé ah, ọlọ́run ah, ah, òsì fánàlì ní kìíní yìí pé àkúlẹ́sìn yìí pé òfin mòlúdì sí fún àwọn àfisí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo bídà táwọn èèyàn ń dálẹ̀ lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. sọláàtì fati àhà anẹ́sọ̀lá ọ̀sánlá ọlọ́run sì fi sọláàtì fati fún ọ kó o sì wá sọ fún wa àhà àwa dálẹ̀ àwa ọ̀dà jàǹbá ni ó fi pamẹ́ ni àwa yọ jáde bẹ́ẹ̀ náà ni àdúgbò ọmọ sọ fún ọlọ́run pé ah, gbogbo àtàlátì tó fún ayé tó fún ayé ọ̀dà ẹ kó omi sàtàlátì ìfàtì èkó bẹ́ẹ̀ ni gbogbo àwọn bẹ́ẹ̀ dá oríṣiríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn ń dá kalẹ̀ sínú ẹ̀sìn wàláyé ọ̀rọ̀ bídíà ó ní ewu tó ní agbára gan táwọn bá ń sọ̀rọ̀ bídíà kọ́dà ẹ̀fẹ̀ lè ní pé haha ah, wípé àwọn ẹni yìí ẹni tó bá ń ṣe bídíà kó ti kó nu ẹ̀sìn ni àwọn àwọn náà wọn aṣàlàyé wípé ń bẹ nínú bídíà ètò ti pamọ́ gbogbo ẹ̀ náà ni máa ń kó ìtumọ̀ yẹn sínú. àlùbídà bídíà táwọn bá bá ń ṣàlàyé rẹ̀ wọ́n ní tẹ̀sírí bẹ́ẹ̀ tó wọ́n gan òun lẹ́gísẹ́tì òfin ni òun lẹ́gísẹ́tì òfin fọlọ́run torí pé kíni ọlọ́run bá gbé ẹ̀sìn kalẹ̀ wọ́n ní kò tú ọ wọ́n ní owó tó fi kún àbí wọ́n ní wọ́n gba kú owó tó lẹ́ẹ̀mọ́ lẹ́gbẹ̀ẹ́ kó ba lè ṣe dáadáa àbọ̀lọ́run bí sáyẹ̀fọ́ pé báyìí ló ṣe ṣe wọ́n ní ọ̀rùn kò ní wá àwọn òtútù àyè ṣe ẹ̀rí pé tẹ́lá lè wọ nínú àwùjọ tí a ń ṣẹ̀ ní ẹ̀rí pé dédé à ó pọ̀ ní àwùjọ yìí tó ní agbára ó ní agbára kò ìsẹ́mọ̀ yàrá lẹ́nu mọ́ nìsín ni tẹ́lá lẹ́nu ní takò mólúdì kò ìsẹ́mọ̀ yàrá lẹ́nu mọ́ nìyà àwọn kan ti gbà wọ́n ti ń takò mólúdì nìsín. àmọ́ ńgbà kan wọ́n fẹ́ lè sẹ́ ìpèlè ọgbẹ́ ha mólúdì ló ń takò báyìí ẹ máa bí wọ́n àní tànàbì

kájòkó ọ̀yà wà nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run sì ní kojú kánú ẹ̀yà kùránì lera lọ́wọ́ báyìí tá a bá fi ṣàdúrà kápín lera lọ́wọ́ wà fún wa àá jàǹbá ní àbí ọlọ́run a fi sẹ́ oṣù wa ní kánú ẹ̀yà kùránì ọ̀fẹ́ ọ̀yẹ kó sọ fún wa pé kánú ẹ̀yà alukurani ilé wa lọ́rọ́ kánú ká amáwọn èèyàn ọ̀hún ẹ̀yàn ó sì sọ fáwọn nẹ́bí àwa wa abẹ́sàdúrà bóyá wà nílò ẹ̀kọ́ sọ ká mọ́ kóra wá jọ ni ọ̀ sọ bẹ́ẹ̀ àsọ̀lọ́ ń sì fún ọ wíkọ́ ọmọ sọ bẹ́ẹ̀ fún wa wíkọ́ sọ bẹ́ẹ̀ fún wa ọ̀ sọ fún wa ajẹ́ pé jàǹbá ni wà nábì gbogbo tí ń jẹ́ bídà ìtumọ̀ tí máa mú lọ́wọ́ nù ìyẹn ń pe ànábì ní jàǹbá ìyẹn ń pe ànábì ní ẹni tí ò jíṣẹ́ pé àdúgbò ìsọfọ́nà pé ẹ̀sìn yìí ọ̀ọ́mọ dáadáa àwọn aláwọ̀ ṣàlàyé ẹ̀fọ́ tí ẹ bá ṣe pé àbùsà ń ṣe péré ara wa ọ̀rọ̀ ayé wa gan ẹni tó gbé nǹkan kalẹ̀ ayé ta ẹni tó bá gbé nǹkan ayé kalẹ̀ fún wa àní tako wọn ò bí ọdá kọ wá mú mọ́tò rẹ kọ wá níbi tí èbó ní kọ́ rọmi sí kò ní ìní rọmi sí bọ́ẹ̀ torí èbó yìí dàrú omi kọ́ omi rè ń rọ ọ́ìlì sínú ilé ragilétọ̀ ọ́ìlì ní rọ̀ sí bá kán kọ́ wá níbi tó ní rọ ọ́ìlì sí ẹ bá ń gbómi ń rọ ti wáyé kọ́ wá ní ilé epo kọ́ wá ní ọyá ọ́ìlì ní ẹ̀rọ sí i kọ́ wá ní ẹbí nu jíìnì náà ní lọ bí wọn ló ṣe máa ní ẹ̀ kásátẹ́ẹ̀tì ní èwo ní jẹ́ bídíà sòwọ́n náà wò ni yóò fi mọ̀ pé ọ̀rọ̀ ayé nu ò tó bẹ́ẹ̀ ìjọkẹ̀lẹ̀ ẹnìkan ó ní òun rí kíta kan ó ní sẹ́ni ó bá délé ìwé láàárọ̀ kùtù ó ní yóò ti gbé jẹ́ríkà five litre wá ó ní yóò mọ agbọ́n omi yìí mu yóò mọ agbọ́n mu gbọ́n mu gbọ́n mu gbọ́n mu gbọ́n mu gbọ́n mu gbọ́n mu ah! ó yọkẹ̀lẹ̀ òun kí ló dé wọn ah, ni dókítà kí lórí kí n máa mu omi báwo láàárọ̀ kùtù hmm, hmm lọ́nìlá ilaha illallah ẹ̀wù tó akọ́ báwọn yorùbá ṣe máa ní rẹ́spẹ́kì fún ọpọlọ àwọn ènìyàn nílé ayé làbá ṣe ní rẹ́spẹ́kì fún anabi sallallahu alaihi wasallam nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni wàláyà àwọn ìgbádùn àṣẹ̀sì àní ní ibi ń jẹ́ bíbí àkan nínú ẹ̀sìn àmọ́ àní àyà sí ọ̀rọ̀ ẹ̀sìn àní àyà kódà ọba adé di pé tí ẹni tó jẹ́ àfa tó lọ ilé kéwú tí bá ń sọ̀rọ̀ ẹ̀sìn òun ò délé kéwú rí o yóò ti ní gbogbo àlàbà kí ló ti gbogbo wọn máa jẹ́ mẹkáníìkì kí ló ti gbogbo wọn máa jẹ́ fọgánáìzà ó jẹ́ pé àfáà ni gbogbo wa ń jẹ́ wọ́n ní gbogbo àlàfà ó mọ adájọ́ mọ àfáà jẹ́ agídí kéèkéé gbogbo àlàfà tó kéwu ni ó ní àyìn kéwu àmọ́ gbogbo àà tó bí àrífin ọlọ́run bó ṣe rí nu bí àrífin ànẹ́bí sallallahu alaihi wasallam báyẹn ṣe rí ànẹ́bí fi àtọ́lọ́run ní dédé ẹ̀ ẹ wo gbogbo tó ba ẹ̀sìn yìí jẹ́ tó ba tó kóbídíà tó fi pọ̀ ní àwùjọ yìí tá a fa bá ń ka asbabul intishar bid'a pé tó pati bid'a fi pọ̀ láwùjọ kí àwọn asbabul intishar bid'a fil mujtama àwọn kọ́ ni pé yẹnì aljahl àyìmọ̀kan aláìmọ̀kan yìí wá ní kò tó wá ní mọ́ra ìlẹ́láìmọ̀kan níbi ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ tó bá jẹ́ pọ́rọ̀ ayé ni yóò pa láìmọ̀kan níní rédíò ní kí kò sì ní dá sí ah, mẹkáníkì àmì ẹsẹ mẹkáníkì mọ́tò kò sì ní dá sí ah, iṣẹ́ òun wọ́n ṣe kò ní kámẹ́ntà ló èmi ẹsẹ kámẹ́ntà kò ní dá sí àmọ́ tó bá dọ́gbọ̀n ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n tí kámẹ́ntà báyìí sọ fún pé èlò kílọ̀fì kankiri tó bá ní pákó mẹ́rin ní pákó mẹ́rin òkè ọ̀dà èso èlò èso wọn kan ọ̀dà òtítọ́ náà kò ní bá fà á ó ti yé báwọn àmọ́ tó bá pé nípa ọ̀rọ̀ ẹ̀sìn bá tó bá sọ pé n tẹ́ ń sọ yìí kò mọ̀ rí bẹ́ẹ̀ nítorí kí ni kéèké pọ́fẹ́ gbálàyé o àtakò ní òṣèlú tẹ́ni tó ń kéwú tó lọlé ẹ̀kọ́ ẹ̀sìn tó kọ́ súnà Nabi sallallahu alaihi wasallam wọ́n wá dúró ọmọ àbàṣà ọmọ àbàṣà gidi agídí wọn bá adé di pé àyìnbọn kan á sì tún bá adé di ọ̀rọ̀ ẹ̀sìn náà pé ń jẹ ìmáàmù yìí náà ni kékeré ó mọ Kùránì kẹ ẹ ìmọ̀ké ìmọ̀ké bí sẹ́ńké jáde àti òun náà ni yóò sì jẹ́ náà ní ọkọ̀ yóò sì balẹ̀ ẹ wò kò sí lè mú àmọ́ ìjọ pẹ̀lú láyé kó ní ìṣe káfíńtà ẹ wò kàn ṣé bá ti ń yan ọ̀rọ̀ ẹ̀sìn jẹ onífàrà ti mú bídé àtàn láwùjọ alijahal bákan náà alhawa ìfẹ́nu ìfẹ́nu ẹlòmí orí òdodo tọ́ báyìí yóò àtakú ní ẹ bá gbogbo tẹ́ bá abá bídé àǹso mọ́ bá àǹso afárá àyíká mẹ́ni tákàdá ilá àwọn hawa afa àǹtàtẹ̀kùnú àlẹ́ yìí wọ̀kìlá أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم ọlọ́run bá ní tí èèyàn bá ti di pé ìfẹ́ lónìí yẹn ń tẹ̀lé yóò padà sọnù ni torí bídíà lọ́ọ́ bá lọ bídíà lè yóò bá lọ. so bákan náà taqlidul a'ma wa taqdisul ashas kéèyàn ọmọ tẹ̀lé yẹn ní tẹ̀lé afọ́jú kí báwọn bàbá ṣe gbé kalẹ̀ nu àníyí padà òkúrọ́ ipò ọ̀rọ̀ ẹ̀sìn náà ti máa ń tẹ̀lé àwọn bàbá wọ́n ní bá àwọn bàbá ṣe ń ṣe nù inú ilé wọn àwọn bàbá wọn èyí àgbẹ̀ sínú ilé o àwọn bàbá wọn inú yàrá wọn èyí àgbẹ̀ bẹ́ẹ̀ o orí àtàlà bàbá èyí àgbẹ̀ sí wọ́n ti sọ ti sálángá lónìí o wọn tẹ̀lé àwọn bàbá ń bi yí so òun ni pé nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wọn ni àwọn bàbá wa ní kàkiri lòdà àwọn bàbá bá a ṣe ń tẹnu bá a ṣe ń tẹnu irú ní ti ń tán pè ní bídíà yóò mọ ìjákò ní bídíà ni so bákan náà ìfọ àwọn kan mọ́ pé àwọn ẹni ọlọ́run gbé kalẹ̀ náà fi dà yìí alárúbá kọ́kọ́rọ́ àwọn ẹni ọlọ́run náà máa ń yàn án lárúbá kọ́kọ́rọ́ kọ́ sọ lárúbá kọ́kọ́rọ́ báwa báwọn tẹ máa ń yàn nù wọ́n ti yàn tipẹ́tipẹ́tipẹ́ àníbọ̀lẹ̀ rí wá ẹnìkan ní pé ẹnìkan là ilaha illallah ẹwọ ìgbàtà burú bàjẹ́ ti kún sílé làbúrò wà ní kún sóko ẹnìkan aláwọ̀ tó ń gbégbèrè kò lọrin ni ní ànánà ni ó ń sọ̀rọ̀ fún mi ó ní bí bàbá yìí ṣe ń polongo alárùbá kọ́kọ́rọ́ yìí nù ipe nu kan wà ń bẹ̀ ní kankankan kan kéde ọ wá sọ gbẹ̀ tán ló wà ní àfa ó ní kọ̀fẹ́ dáa fún ọ ni olùlẹ́yà kọ̀fẹ́ dáa fún ọkọ ó ní kí ló dé báyìí ah kí ló dé tọ́ wọn ta kòlú gbogbo àbáyé tó wọn ah àbí ó súnmọ́ báyìí àbí lọ́wọ́ ó ti fọ́ ọkọ̀ àbáwọn létí báwọn ti rọra wò pé èdè fọwọ́ kàn àgbàlagbà ní amọ́tẹ́ni sọ fún yín ni pé ànábì òòrùn ẹ̀yìn ní tẹ̀sí ìjọ tẹ bá mú àdìsá nẹ́bì tí ní ẹmọ yẹn náà fi lálàrúbá kọ́kọ́rọ́ wá ìjọ òun nìtúni máa takò yín mọ́ ẹ̀wẹ̀ dà kò sí kọjú lọ́kàn ẹ́ ìfọ̀ lọ̀rọ̀ ẹ̀sìn ṣe ti jà ẹ̀rí ẹ̀ náà ń béèrè ó ń polongo ẹ̀sìn ọwọ́ rẹ̀ yọ tíra kan pẹlẹ́dẹ̀ kan lọ́wọ́ lóhun àlàrà ọkọ̀rọ̀ ní kámọ̀ èèyàn wọn ni èèyàn bí yín náà lọ́kọ́ lóhun sọ pé èèyàn bí yín náà lọ́kọ́ kalẹ̀ ànábì kọ́ bó ti láfaláfa létí nù sọ òun ni pé ọ̀rọ̀ tí ń sọ ìlànà alánà náà ni o so bákan náà ara ń tí ó máa ń dá bédè àkálẹ̀ òun náà ni àwọn khurafat yẹni min al-ahadith wal-ahadith al-mawdu'at àwọn hadith mawdu' hadith ọ̀rọ̀ tánàbí ọ̀sọ́ tánàbí òwí kọmọlọ́lẹ́ rọ́ wọn àti tẹ̀rí báyìí ẹnìkan ní ìjẹ́ ó tó bí ọ̀sẹ̀ méjì nìsín lọ́ba ní mo wà ní IOT ní kọ́lápọ̀ nìyí ní bùrọ̀ àwọn abá mi pé ah ẹnìkan náà pósìtì kíní kan sórí sórí Facebook nísìn kí ló dé ó ní kí n wò kí àdísì yìí ó ní ẹni tó bá ń ṣe fídíà gbogbo ẹni tó bá ṣe fídíà ọlọ́run onígbàrún rẹ̀ kò ní gba àwẹ̀ rẹ̀ kò ní gba hajj rẹ̀ kò ní gba zaka rẹ̀ yọ wọná ó sì gbélé sínú náà ni mo ṣe wọ báyìí mo ní àdísì àdísì mọ̀ ọ̀dọ́ wọn ni yẹn ni pé fabricated hadith ni so wọ́n sà ẹ mo sáré kọ́kàn yọ̀ balẹ̀ n bá yọ fóònù mi jáde n bá gbé sàmìlà jáde fún un n bá fi hàn wọ́n á rí tíra bí oríṣi márùn-ún tí wọ́n sọ ìdájọ́ hadith yẹn síbẹ̀ pẹ̀lú ọkùnrin tó wá balẹ̀ ó lóun wá sọ fẹ́ nínú padà pé ó ti bẹ̀rù ọlọ́run ẹ dákun ẹ sáfẹ́ sọ gbogbo bídíà di kúkúrú yìí náà ni gbogbo bídíà ẹ sáfẹ́ sọ di kúkúrú náà ni ẹ bóòlù ẹ ti máa ń polongo akéda tí ò nẹ́rìí àkídà tí ò ní tíra ẹ́ tí wọ́n lè tọ́tún sọ ní dr aláró ní àwọn afá díẹ̀ àwọn náà ni wọ́n mú ru mọ́kìkù yẹn àwọn afá díẹ̀ wo dókítà tó padà sọ gan wọ́n láwọn afá díẹ̀ yẹn gan tẹ́ bá ti ẹ̀rí wọn wọ́n ti mi séèkì ni mo ní ọlọ́run gáàdì bàbá yìí ọlọ́run gáàdì yẹn náà tó akọ́bá rẹ̀ lè ju ọ̀rọ̀ múlẹ̀ báwọn ni bàbá oníbídí àkúkúrú bọ̀dá orí nǹkan dìmọ́nù lórí tẹ́sí bàbá yìí òun náà mọ̀ fún àwọn afá díẹ̀ kan ló wà ń àwọn náà gáìdì ẹnu wọn wọn ní àwọn afá díẹ̀ yẹn gan tán bá sọ gan wọn ṣe mistake káì so ibi ni ó ti mà wípé yẹn àwọn àdìsí mọ̀ọ́dú à ara ń ti ọmọ jẹ́ kébílíà ọmọ sàn ní àwùjọ ni lẹ́yìn náà Sufyan as-Sawri kábílẹ̀ mọ ewu tí ń bẹ níbi bídíà Sufyan as-Sawri ó ní albid'a àṣù ó ní sẹ́rí bídíà ahabbu ila shaitan ìtumọ̀ fẹ́ràn rẹ̀ gan ahabbu ila iblis ìmọ̀ náà sọ̀rọ̀ ó ní ibilis yẹn ni pé ṣètọ́nì ó máa ń fẹ́ràn bídíà gan kẹjá bídíà lẹ́ inú rẹ̀ máa ń dùn minal ma'siya ju kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ lọ ẹni pé inú èṣù máa ń dùn sí bídíà ju ẹ̀ṣẹ̀ lọ ẹ̀ṣẹ̀ náà dá èṣù efẹ́ àmì èṣù tó ń fẹ́ràn èṣù máa ń fẹ́ràn ẹni tí bá ń ṣe bídíà ẹgbẹ́ ní tẹ́tù báyìí ti fẹ́ràn eribu rẹ̀ eribu rẹ̀ ń di gbàǹkọ́ gbìnú tábà ní èṣù fẹ́ràn rẹ̀ áà ah, ẹni tẹ́sù bá ń bá sọ̀tá ẹ̀hẹ́n ọ̀rẹ́ ọlọ́run nu èṣù wa máa ń fẹ́ràn bídí àdúgbò ọmọ ìṣẹ́ lọ́run lọ. Sufyanu Sawri ni pé lẹ́ anel mahsiyata yutabu minha nítorí ẹ̀ṣẹ̀ ẹni tí bá ń ṣẹ̀ṣẹ̀ yóò mọ̀ mọ̀ pé òun ṣẹ lọ́run ẹni tí ń ṣe dìnnà nìsín yóò mọ̀ pé tóun ṣe yẹ ọ̀dà yóò ti mọ̀ pọ́ lọ́wọ́ mọ̀ lámì ẹni tí mutí yóò mọ̀ pé tóun ṣe ọ̀dà bẹ́ẹ̀ ni gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ kódà ní ti ń parọ́ pé mọ̀ pé tóun ṣe yí ọ̀dá àmì ẹni tí ń ṣe bídíà tí ń ṣe ń tọ́lọ̀ wọn ọ̀ràn nínú ẹ̀sìn tánàbí òmú wá nínú ẹ̀sìn wàláhì yọmọ ní fẹ́sẹ̀ lòún sìn kódà tó máa wú. alifuna lawa ni imaniwa kiri alifuna lawa la ilaha illallah la ilaha yóò dúró tó máa dùn fóun gbáradá síwájú ọlọ́run èso ọmọ wa ti òun ṣe ibú sínú ahabu ila ṣe ila iblis èso ọmọdé máa ṣe rí búsí bẹ́ẹ̀ nìkan sọ pé àkílẹ̀ ah, ṣe ẹ máa wò tẹ bá rí ẹni tí bá ń ṣe lọ́hùn ẹ lè rí kó ṣàdúrà bí kọ́lọ̀ ń dé kọ́ ọmọ òun kó jogún lè rí ẹ̀ṣẹ̀ ẹni tí ń ṣe zìnà kò ní ṣàdúrà pé ọlọ́run dé kọ́ ọmọ mi ó ṣe zìnà ẹni tí ń jalè kò ní ọlọ́run dé kọ́ ọmọ mi ó jalè kọ́dà ẹni tí ń parọ́ kò ní ọlọ́run sọmọ mi ló kùrọ́ kò ní wí bẹ́ẹ̀ àmẹ́ni tí ń ṣe bídíà yóò tún mọ bẹ́ẹ̀ lọ́n kọ́lọ̀ dé kọ́ ọmọ òun ó jogún bídíà yìí mọ́ka átíkù kan jò ní àwọn jonathan kọ ni dókítà kan wá kọ jonathan sufi ni dókítà òun ọ wá ipe n fẹ́ fi yọ kẹsí rí bí bíbí àṣẹ léwu tó o ọ wá ń sọ̀rọ̀ pé òun sọ̀rọ̀ àwọn anti-sufi àwọn tí wọ́n ń jẹ́ ọ̀tá sufi nílọrin ọ ka àfa kan ó ní àfa àwọn onísúfì ni oníkọ́dà àgbà àgbàfà nínú àwọn onísúfì ní north ó ní tó wá bá àwọn oúnjẹ ni pé ńgbà tí àfà yìí tó kú ó ní wá ní ọmọ kan ọmọ yẹn òun gangan ni àkọ́jú rẹ̀ lẹ́ẹ̀kọ́ wà ní ipò rẹ̀ ó ní wọ́n báyìí ló jẹ́ pé ọmọ yìí ó lóun ọ̀fẹ́ ipò bàbá yìí ọ̀gá ipò òun jọ́ lójú ọjọ́ lójú tòbí bí dáa ṣe oníbídíà yóò máa wá kí ọmọ kó jogun bídíà lọ́wọ́ ọ̀hún amẹ́ntí ń ṣẹlẹ̀ ọ̀hún kò ní wa sunu làwọn afáàfin ni pé oníbídíà lẹ́yìn tá a bù mí nà fún yìí sábà lè túbà ń bídíà torí pé ọmọ rí pé ìbádà lòún ṣe kí abídíà lẹ́ ṣe yìí ẹni ah àdúrà kárì táǹtà kárì ah ah ah ah ah táǹtà kárì ah ah táǹtà sàlátù ah ah àdúrà àdúrà ìlànà àtàṣe lónìí yìí ah bídíà ni bídíà ni kódò rọrùn ọrọrùn láti ka ká ọgbọ́n mọ̀ pé bídíà ni ẹ dákọ̀ àwọn bàbá kan tó máa ń kiri jẹun lé ara wọn káàkiri tó máa ń ṣe bídíà káàkiri níjọ́ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ ẹ dákọ̀ wọn ṣe bójú wa yín náà lọ bẹ̀rẹ̀ bí mo ṣe kéré mọ̀ yìí ojú mi ni gbogbo àṣà láti tán ṣe káàkiri nílọrin yìí ojú mi ló ti bẹ̀rẹ̀ pé à ń lọ ilé agbájá àlọ́ sọ̀rọ̀ láti àwọn ilé kàlákàjá àlọ́ sọ̀rọ̀ láti kọ̀ bá dáa kọjá pé mítìnì nìkan lẹ́ẹ̀mọ́ ṣe gan pé bó o làdúgbò ṣe lòkè àbí kẹ́kẹ́ yọ àbí kẹ́ mọ jẹra inú oúnjẹ lásán pé ń bọ̀ àjẹun lọ́dọ̀ rẹ ẹ̀hẹ́ ọ̀dọ́ lágbáyà jùlọ jẹun lónìí ẹ má fàdúrà ṣe ti má fi àṣkárì kankan sí kò bá dáa sọ àmọ́ bí dáa wàláì kì yé èèyàn ẹ ṣàlàyé fún yẹn tì torí pé kí ni wọ́n ti lọ pọ̀ mẹ́sìn yóò ti lọ ẹ máa wọ ah síkìlì yìí kúránì ah so náà ni ẹ wo jọ́ọ̀ṣì Abdullahi ibn Mas'ud tó bá àwọn kan wọ́n kójọ náà ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní ẹ̀sìn láìláìlá ọgọ́rùn-ún láìláìlá láìlá à ẹ Abu Musa rí wọn ní à ah, kí lè léyìí à ah. ó lè mọ́ta ń sèwọ́n ni ó wá padà sí wọn lọ sọ fún Abdullahi ibn Mas'ud tó jẹ́ àfa rẹ̀ kí mo mọ̀ rí kíta ó ní kí ló rí ní mo mọ̀ ráwọn kan wọ́n mọ̀ péjọ ni ẹnì kan wà dúró ní wa ní ẹ̀sìn láìláìlá ọgọ́rùn-ún yóò ní ẹ̀sìn asàtúlá ọgọ́rùn gbogbo náà ó sì wá sí à ah. Abdullahi ibn Mas'ud ní à à ó bá sọ fún wọn pé àhẹ̀dẹ̀ bídíà náà dálẹ̀ ń wo oníjọ́ tó bá ti rí ọ á pè mí ẹ wò tó yàtọ̀ sí sáwí kò yàtọ̀ sí tó yàtọ̀ sásàlá tù táwọn èèyàn ń ṣe káàkiri kò yàtọ̀ sí níjọ́ tó wá rí wọn wà lọ́dẹ pé Abdullahi ibn Mas'ud Abdullahi ibn Mas'ud àwọn ìbá wọn wọn ni ah ah ya ummata Muhammad ma arakum tasna'un kílẹ̀ ń ṣe yìí wọn ni ah ya Aba Abdurrahman ma aradna illa khayra ó ní ah, à orí lẹ́rù bá ń ṣe ah, abdullahi masini pé laqad ahdathtum bid'ata zulman n tẹ́ ń ṣe yìí bídí àlẹ́dáre yàrá bò sí ní fẹ́ sìn yìí wa faddaltum ashaba muhammadin ilman ẹ̀ ń sọ pé ní mọ̀jọ àwọn sàábẹ̀ o haula ashabu mutawafirun ti bá ó ní wà sí yáàbù wùlà ẹni ẹ̀yìn ó ní ẹ̀yìn eh, eh, ó ní ó ní eh, ó ní wà àníyàn tó wùlà tó kìsà ó lábọ̀ ànábì ò tí ì fọ̀ ń jòlá ànábì kú náà tẹ́ ń dáadáa kú dálẹ̀ báyìí ah gbogbo bá ní ah àwọn ọmọ ní o ànábì wa ní àyẹ̀ inú màsúrù adáwọn ló fi ká mú rí ilé xeyirin láàyò ṣe bùkù mélòó mélòó ẹni tó fẹ́ ṣe rí tó yẹ pé kò wá ṣe kò ń gé orí náà tó yẹ pé nǹkan mìíràn lọ lè ṣe bídí àmọ́ ń sọ̀rọ̀ sálàyé fún un torí yóò fi lọ́ mẹ́sìn ẹ̀ṣẹ́ ó clear ẹ̀ tẹ̀ dá mọ̀ pé a kọ́lẹ̀ ẹ̀hún pé àyàpọ̀ lọ́n lélẹ̀ yìí amẹ́tí ṣe bídíà kò ní mà ẹ wá rí aburú yìí ni pé gbogbo àwọn tó ń jẹ́ àfà tí wọ́n ṣàlàyé fọmọ nílé kéwú tó pé tọmọ bá ti ń dàgbà àbí tọmọ bá ti ń gbọ́n tó ètè mọ́ yẹ pé bídíà yìí wọn ò ní ṣàlàyé tí ń jẹ́ bídíà fún wa ṣebí àrùbá nínú ọ̀nà wàríyà àdìsí mẹ́mẹ́fà anábì ni àníṣẹ́ ẹ̀jìnà sá dáadáa lẹ̀ tọ́ bá gbé ọmọ kìíní dáadáa lẹ̀ ọ̀dààmú ni ọ̀dààmú ni torí òun náà gbéyàn jùlọ ọmọ lọ́wọ́ pé kọ́lọ́ lè ràn yóò tó kó wọn lọ́jọ́ òde àdúrà kò wá ní sọ fún wọn pé kọ́ mọ́ wá sàlàyé fún wọn pé sórí ibi òde àdúrà táwọn ń kó yín lọ bíbí àná sọyẹ tó orí tẹ̀sí bá a ti máa ń pín táwọn ń yá òun bídíà ni kó wá mẹ́ta láyé fún wọn lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn kọ̀ọ̀kan torí àsàlátù tá a máa ń pè jọ́dá àwọn oníkiri o bídíà ni sọ̀látù fàtí bídíà ni jáwọ́ alájú kàmẹ́lì bídíà ni táwílì lọ bídíà ni kàdìrí àdìsẹ bídíà ni ìyàrí àdìsẹ bídíà ni kọ́mọ wá sàlàyé fún wọn lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn kọ̀ọ̀kan ẹ̀rí pọ́mọ wọn kan ra yóò jáde fírì wa yóò wà nú ẹ̀sìn ní torí yóò ti kó sínú ọpọlọ rẹ̀ àwọn náà kéwù rẹ̀ ń lé kéwù àmọ́ kò sí àmọ́ tí ń jẹ́ bídíà wọn àmọ́ wọ́n kọ́ wa kò ní kò ní ẹ̀sán kò lápòjúwe kò ní sàpòjúwe rẹ̀ kò ní sàpòjúwe bídí àfúnyàn wọ́n lè wá ní ẹ sẹ́rí ní kéèyàn wá kéèyàn ọmọ kẹ́lẹ̀ àyílà wọ́n á ká àyílà ní mẹ́jọ dídí àná áá bídí àwọn lè yẹ wò ẹ̀rọ àwọn àpòjúwe bú tó mọ amú alẹ́ nù na òun ni pé bídí àwọn anẹ́lẹ́sọ̀ lọ́wọ́ ọ̀dọ̀ sọ́lọ̀ ọ̀ṣọ́ alára níbi bídí àwọn tó fẹ́ padà وعن جابر بن عبد الله رضي الله عنه جابر لبى حديثه و أني أني كان رسول الله صلى الله عليه وسلم وني النبي إذا خطب كان بان بان ينصر نجو جمع تو على المنبر احمرت عيناه وجو النبي يوم يوم يوم وعلى صوته أمري أو غاسوكي النبي ما قالوا wọn parí ó ṣe kútùbà ni washtadda ghadabuhu yẹni bí àná ìbá ń ṣe kútùbà inú bíbí inú máa ń bí gan tó bá rí táwọn èèyàn ń ṣe tí ò dáa hatta ka'annahu munziru jayshin bí wọn ní ànábì ọmọ báwọn èèyàn sọ̀rọ̀ bí ẹni pé ẹni tí ó ń dàrẹ́tì àwọn ọmọ ogun ṣàpẹ́ tó jẹ́ kọ̀mọ́ndà ojú ogun ẹni gbọ́ kọ́mọ́sọ̀rọ̀ yẹ́gẹ́ fọ́tíyà mọ́síbí yìí mọ́síbí yìí lójú ogun à yẹ̀kúlù sọ báṣkùn tó pé yọ ọmọ sọfọ́n rẹ̀ pé ó yá ẹ̀dídé jáde jáde jáde jáde ẹ̀já dájí kátájí kátájí mọ̀sáàkùn yá yá ìdérọ̀lẹ́ ìdérọ̀lẹ́ ẹlọ́sí ẹlọ́sídì tó pé ohun ní ọmọ ohun tó lé àwọn ìgbìmọ̀ ní bá wọn sọ̀rọ̀ ohun tó bá sọ̀rọ̀ ohun wọ̀yẹ̀kúl tánà ìbá bá ọ̀rọ̀ lọ ànábì wa sọ pé bu'istu ana was-sa'atu kahatayn anábì òní ọlọ́wọ́n bá gbé mi dìde àtìgbàtà yóò parẹ́ kahatayn anábì wa ashara yani wa yaqulu bayna usbu'ayn wa yaqrunu bayna usbu'ayn anábì wa mú ọwọ́ rẹ̀ méjì yóò wá fi wọ́n pàdé ara wọn báyìí yóò fi wọ́n tẹ̀lé ara wọn ashababatu wal-wusta ìfa ọwọ́ ashababa yìí ọwọ́ tá a máa fi sọ́rẹ̀ sọ́rẹ̀ ọ̀nà pẹ̀lú sàbábà sàbábà nù tẹ́bà fẹ́ bú yẹn ẹgbẹ́ ní ẹ̀ma gbá ìbò èèyàn ń bú nù àbí ẹ̀ma gbá ìrìn ọwọ́ yìí náà ló fi sọ wọ́n pè ní sàbábà so nípa ọwọ́ tá a máa ń nà tó wà lẹ́gbẹ̀ẹ́ tààrin náà la máa ń pè ní ìfàdẹ̀lá so àti sàbábà anábì wa yọ̀ nà wọ́n méjèèjì wọn báyìí pẹ̀lú wúsọ́ pẹ̀lú ọwọ́ tààrin anábì ní àtìgbàtà yóò parẹ́ àti ìgbédìde mi báyìí ó mi pé píparí ayé ó súnmọ́ gan-an so ẹlòmíì lè máa ń pẹ́ à ṣé ànábì máa ń wí bẹ́ẹ̀ láti gbà wọ́n bẹ́ẹ̀ ni torí pé kí ni ànábì náà sọ ń bomi ànábì ní èmi ni ànábì gbẹ̀yìn ọlọ́run bá ti gbé mi dìde ní ìgbẹ̀yìn ayé táyé ó parẹ́ nù so ó mi pé ànábì máa ń dẹ́rù bíbá kíkarí ayé látàrí àwọn sọ̀rọ̀ àbàgẹ́rẹ́ kó ẹ̀rì kan ní tí kò ṣùkú ẹni pé tí òṣùpá tó bá wọ́ ọ̀kùn àbí tí òun bá wọ́ ọ̀kùn wọ́n ní ẹ̀rù ọba anabi sallallahu alaihi wasallam ẹ̀yà ló mọ̀ jáde pé hé àbọ̀lọ̀ fẹ́ payé rẹ ni ó mi pa anabi gbọ́ ọmọ pé gbàtá yóò parẹ́ gbàtá yóò ní parẹ́ anabi ọmọ tòkẹ́ni kan jáde lónìí kó ló mọ̀ gbẹ́jọ́ ṣẹlẹ̀ lọ́la ẹ àbí mo mọ kéré kan ìyàwó yìí náà fẹ́ èyí lè ní mọ lọ iṣẹ́ yìí ni ìtọ̀ ni la ya'lamul ghaiba illa Allah ọlọ́run yẹn nìkan kan ọmọ kọ̀ọ̀kan àfihàn ọlọ́run nìkan ṣoṣo mi nìkan ṣoṣo ní ẹlòmílẹ̀ mọ́ ní bàtọ́lọ̀ wá ní ẹ̀wọ̀n eh, àmọ́yà alámọ̀ràn kékeré kan ìlàmọ̀lẹ́sàdọ́ ni wọ́n kà súnlé ó ti illa man irtada wọ́n ní wala yudhiru ala ghaybihi ahadan ọlọ́run ní ìfikọ̀kọ̀ mi hẹ́nì kankan illa man irtada min rasuli àfàwọn òjíṣẹ́ ti ń bá yọnu sí ó ní wa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi rasada torí pé kíni ọlọ́run ọba yóò fi màláíkà tí ó máa ṣọ́ òjíṣẹ́ náà níwájú àti ní ẹ̀yìn káà nẹ́bí ọlọ́run ni ìtọ́nà bá ti wọ́n náà ló fi hàn wọ́n tó bá wọ́n náà ló fi hàn wọ́n tó ń ní pé bí tí mo ti lọ gan ni pé ànábì ni ah ànábì ni ayé ó súnmọ́ láti parẹ́ ànábì wá sí ọwọ́ rẹ̀ báyìí ọwọ́ ìfábẹ́lẹ́ àti ọwọ́ àárín ànábì wá ní wà ánà amma ba'd ànábì wá ní lẹ́yìn ìgbà náà ìpítà náà bá sọ̀rọ̀ tán ànábì wá ní wà inna khayral hadithi kitabullah ọ̀rọ̀ tó dáa jù òun náà ní tíra ọlọ́run ọba wà khayrul hadi hadi muhammadin ìlànà tó dáa jù fún ìlànà anábì sallallahu alaihi wasallam fún lọ kí wọ́n tọ̀ tó bá nílànà ta ló ń tọ̀ toríkà ta ló ń ṣe toríkà anábì ló ń ṣe ìlànà nàbì sọlọ sọlọ ni ọ tẹ̀lé àtikáàrò ànábì ni ọ máa kà láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ àbígbà tó bá fẹ́ sùn mọ́ka tí bàbá kan mọ́ka tí ewu kankan ànábì ni ọ máa kà wà khairul hadiyi hadiyu muhammadin sallallahu alaihi wa sallam wà sharrul umur ànábì ni ọ̀rọ̀ tó burú jù láyé ní tó burú jù tẹ́ bá wà ní tó burú káàkiri wọn àdáadáa lẹ̀ abúlá ńlá ni ẹ̀rí pé kínú náà yí àwọn bàbá àjọ òun wọn ni ọlọ́run bọ́lá kọ́lá nẹ́bì rẹ bídíà ṣètọ́ nílẹ̀ èsì ni máa ń gbé bídíà wa ẹ̀rí pé mo ń bèrè lẹ́ẹ̀kan pé mo lẹ ti rí gbogbo àwọn àǹjẹ́ àwọn àṣàlátò oríṣiríṣi gbogbo ẹ̀ káàkiri yìí ẹ̀ ti lótú di sunday sunday wọ́n tún láwọn tó ń yan náfìlà wọ́n ti yàn láwọn tó ṣe tàá jùdù lóru ìmọ̀lẹ́ ti rí èṣù ní ẹ̀rí pé kèé ṣe lànà wa lànà àwọn kiri yóò ni àníjọ́kan ní kiri òkan sọ wọlé ẹ̀ mùsùlùmí ẹ ti fẹ́ràn àbójúbọ̀jù wọ́n ti fẹ́ràn àṣọ àkójúbọ̀jù ẹ wọ́n ní ti dìsẹ́mbà dénìtì nínú léyà ti yín tẹ́ ń kíkiri ó bá léyà kíkiri ó bá lọ́dún àwẹ̀ yóò wá burú pé níjọ yìí ka káàkiri kiri yó la ẹ́ ń àfojúbọ̀ tàájúdì àfojúbọ̀ kírísímásì àfojúbọ̀ tẹ̀sùbà àfojúbọ̀ gbogbo ojúbọ̀ ojúbọ̀ ojúbọ̀ yìí nàta ni kátàmọ́ kojúbọ̀ gbogbo ẹ̀sẹ̀ ẹlẹ́sìn kì kí ti wá mọ́tò wa anábì sọ alára ń bẹ̀ o wọn ni wọ́n ṣọ́rọ̀ òmùúrí muhdathati n tó burú ni kí wọ́n máa àdáadáa lẹ̀ nínú ẹ̀sìn wàkúlà bẹ̀rẹ̀ àìsín dọ̀là anábì ní gbogbo bídíà ànú kulla bid'atin dalalah anu ni ní ké gbogbo ẹni tó bá yẹn ni náà ni imaamu malik ó ní man ahdatha fi ad-dini bid'atan thumma ra'aha hasanan faqad za'ama anna muhammadan sallallahu alaihi wasallam khana risalah wọ́n tó bá dé dákúdá kan lẹ́nu ẹ̀sìn tó wà ń wọn wá jòkó àwọn fáìn àhà ah, ah, àwọn kiri yó àwọn náà lọ chọ́ọ̀chì àwọn náà wá dájú àwọn náà lè káwọn èèyàn máa wá bẹ́ẹ̀ àhà ah, ẹ eh, bàbá eléegun náà ń ṣẹ́gun tiẹ̀ náà alẹ́ nìkan ó ní pé òun òun òun ẹ̀la ilaha illallah ó ní mòlúdì ọjọ́ méje lòun ọmọ fi ṣe ẹ ní mbolo ti rí ó ní bàbá eléegun kan òun lóko kan bàbá eléegun kan wá ń ṣe égún fún ọjọ́ méje lòun náà wò pé a eléegun ní ṣe égún méje yìí èmi náà mọ̀ ṣe mòlúdì fọjọ́ méje ẹ̀wọ̀n kan síbẹ̀ yẹ̀sìn ṣe rí nù ó tún ń tẹ̀sí látọ̀dọ̀ eléégún ẹ̀wọ̀n kan so òun ni pé tẹ̀lé gbogbo bíbí aláyé àná ni kò sí dáadáa nínú bíbí à àmọ́ gbogbo ẹ̀kọ́ ni kúkúrú àtọ́ àgbẹ̀ kúkúrú bá ní ànábì ọ̀yàn yà ìbà pé kúrú ló bíbí àti ànábì ọ̀yàn àárí bó ti yàn o ẹ̀rí tá ń béèrè náà nù o tí ò sí di sí àfàlọ́mọ́ àfàlọ́mọ́ àfàlọ́mọ́ àfàlọ́mọ́ so ìwọ bá àwọn yẹn ń bi àwọn àṣà irọ́ látijọ́ yìí tán bí wọ́n pé mbọ́lẹ́tìrẹ́lẹ́ yìí àwọn mọ̀hátìlà mbọ́lẹ́tìrẹ́lẹ́ yìí àwọn jàmíyà mbọ́lẹ́tìrẹ́lẹ́ yìí tó kọ́ àwọn afásálà pọ̀ mọ́ gbogbo bá wọn tó ní fún ọlọ́run lẹ̀ so wọ́n sì takú kọ́dà lómi Allahu Akbar al-Ash'ari ọlọ́run bá sanu rẹ̀ gbá táwọn bá súnà wọ́mọ́ wọ́mọ́ wọ́mọ́ wọ́mọ́ ọlọ́run sanu rẹ̀ padà já ọkọ̀ bídíà ẹ̀wò bídíà ni ọ̀tán mọ́dọ̀ ní yìí ọ̀tán mọ́dọ̀ ní so bídíà kúfùrún ẹ̀wọ̀n ó di à ń gbúrú ah ah áá kí ni wọn náà kpe ní ṣe bọ́ọ̀lù ẹ̀ ti ń pé bídíà áá ah, ah, ẹ wá yọ a ti bídíà ẹ yà dátì nìkan ẹ wá ń pè nìkan à ah, ọsọdẹ ẹran ni. òun ni pé anabi tó gbogbo sọ kódà gan tó wá nìyí òun náà gan náà tó pín wàláhì bí ọjọ́ bá ṣe ń pẹ́ sí náà ni yóò sì fẹ́ máa ní àwọn ìkun lọ́dà ìkun ní ọ̀dà fáwọn èèyàn ẹ dákun ni yóò sì máa wà láwùjọ àti káwọn èèyàn máa dákẹ́ láwùjọ pé kí ni yìí yìí lọ́fẹ́ ju súnà máa yàn lọ́wọ́ rẹ o náà ni kọ́lọ́ kọ́ bá ṣe rárá fún dọ́kítà aláró ẹwẹ́ náà àlàyé tán ṣe ń dòní o ìdààmú ti bá wọn ìdààmú ti bá wọn kí tí ó tún máa rántí nu èkú tí ó tún máa bú ọ bẹ̀rẹ̀ o mo ní kọ́ máa bẹ́ẹ̀ bú èwo lọ fẹ́ bú dáyọ̀ ti mọ̀ lọ́lẹ́ kí n bú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kálukú ti mọ̀ kò sí lọ́fẹ́ bú náà ti bú lára àfáà yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí tuntun mọ́ ẹlẹ́kẹ̀ bú náà kálukú ti tó máa bú so káwọn náà kọ́tà máa o wàláì yìí mo jòkó ní ilé àlẹ́ àgàn mo lọ sọ́dọ̀ ẹ̀ńtọ́yẹn tẹ́lọ̀ mi wọ́n á sọ fún mi mo ní káàmpù bò ó mo níbi tí mo ń káàmpù àwọn ọmọ tí à mo níbi bò ọlọ́mọ aláàbúrò ọmọ méjì kan sápò lé mo sápò lé kí ẹ dákun mo ní káàmpù wọn sí mi à ìdààmú sì bá mi pé à káàmpù bò ó mo á ní jẹ́ ní bí ọ̀nà méjì fún ọ torí ti sáré tì ń ẹ̀rọ lè wọ́n bẹ́ẹ̀ àti ibi sọ́nà kọ́mọ́sálásí wọn sí ọ̀nà ìkẹ́lá ẹ̀rọ lè wọ́n bẹ́ẹ̀ torí wọ́n mú kan náà wá bá mi ń jò ní iná ìtọ́lọ́ náà ìtọ́lọ́ sálọ̀nù ẹ̀dá kù wọn ò ní ṣiṣẹ́ wọn ò ní sàbọ̀ wọn wá jókòó síbẹ̀ wọn máa ń gbà wọn ní boko haram ní padà sẹ̀lẹ̀ gbà wọn ní padà mọ́ dáná ẹ́ so òun ní pé ẹ̀dá kù ọ̀lá ọ̀rọ̀ yìí bí sheikh sheikh Jaafar bí ṣe o bí ṣe ìgbà tí Muhammad Yusuf tó bẹ̀rẹ̀ àkídà abú yìí bí ṣe ń pariwo ní onímàdúgbò rí wọ́n pariwo pariwo pariwo pariwo pariwo ó ní fìtínà tí ọkùnrin yìí dálẹ̀ yìí tá a bá tètè kóbò nísìn omi kọ́ọ̀bù kan láti pa báyìí o ó ní àmọ́ tá a bá kóbò tá a bá filẹ̀ tí fìtínà yìí fẹ́ lè tàn ká gbogbo omi tí ń bẹ ní nàìjíríà yányán á fi pa wàhálà rẹ̀ tí a ní nípa o a ní nípa o kẹ wo nísìn boko haram ọ̀hún tó dé nísìn ṣùgbọ́n àná ti bẹ̀rẹ̀ ní gbogbo ẹ̀ wọ́n tó bá ti lójọ́ bẹ́ẹ̀ sìn kìfìrí ni ọ́ wọ́n tó bá ti lọ sùn kìfìrí ni ọ́ bẹ́ẹ̀ náà ilé náà ti o ṣe bídíà kan kékeré ni òṣùwù rẹ̀ ni tó ń tó ń gbà ń tiẹ̀ ni ọ̀nà tó easy láti dámọ̀ ni ọ̀nà tó rọrùn láti dámọ̀ ni kẹ̀ nǹkan ní yín so òun ni pé tó bá mútẹ̀sí wà lọ́wọ́ tó ń lò tó ń ti wí fún tí o ti gbọ́ kékeré ni a so àní bídíà ẹ̀yìn nítẹ̀sí wà dá o ẹ̀sùn ìsínú ẹ̀sìn àmọ́ kì ṣe pé yẹn di kékeré so ní pé anabi ní kullu bid'atin dọ̀làlà dọ̀làlà anabi pé anura anabi pé sẹ́yìn lẹ́mọ̀ ni abánabi lọ́mọ̀ ẹ̀yin lẹ́gbẹ́ sì yé abánabi lọ́gbọ́ yé so àbí wọn lọ́mọ sọ abánabi lọ́mọ sọ ṣàlàyé rẹ̀ fún wa pé àmọ́ ní kọ̀ọ̀dínà kọ̀ọ̀dínà tánàbí ọmọ àbí wọn lọ́mọ kọ̀ọ̀dínà sí abúlé ọmọ tí ó mọ̀rù ọmọ tí ibnu masoud ọmọ tí abúlé ọmọ tí gbogbo àwọn àwọn tàbí inú ọmọ sùfíàn sọ́ọ̀nù ọmọ sùfíàn bùnú yẹn ọmọ ọmọ Imam Malik yóò mọ̀ Imam Anas yóò mọ̀ Imam Abu Hanifa mọ̀ Imam Shafi yóò mọ̀ Sheikh Mutemi àwọn ọ̀mọ́ gbogbo àwọn afẹ́sì ní kọ́yì wọn ọ̀mọ́ gbogbo wọn ọ̀mọ́ Imam Zahabi wọn ọ̀mọ́ wọn ni wọ́n mọ̀ ah Ibn Kathir wọn ọ̀mọ́ wọn ni wọ́n mọ̀ Ibn Hajar wọn ọ̀mọ́ wọn ni wọ́n mọ̀ Imam Nawawi wọn ọ̀mọ́ wọn ni wọ́n mọ̀ ah Sheikh Fawzan wọn ọ̀mọ́ wọn ni wọ́n mọ̀ Sheikh Ababistin wọn ọ̀mọ́ wọn ni wọ́n mọ̀ Sheikh Malik wọn ọ̀mọ́ wọn ni wọ́n mọ̀ Sheikh Sheikh Muqbil wọn ọ̀mọ́ wọn ni wọ́n mọ̀ sheikh Albani wọn mọ ìwọ ni wọn mọ Uthaymin wọn mọ ìwọ ni wọn mọ ah. sheikh eh, sheikh eh, Rayis wọn mọ ìwọ ni wọn mọ gbogbo eh, sheikh sheikh sheikh tanbẹni sheikh sunna tanbẹni kọlẹra yìí sheikh náà ọkọ sheikh Raslan wọn mọ ìwọ ni wọn mọ ha subhanallah kọlọńkọ ṣàánú fún wa ni sheikh Ali sheikh Mufti mọ̀mílákà rabi àwọn ọmọ ìwọ ni wọn mọ ha sheikh muhsin abad wọn máa ìwọ ni wọn mà sheikh bakr abu zayd wọn máa ìwọ ni wọn mà ẹni pé ìmọ̀ ń pọ̀ lára rẹ gan ẹni pé ẹni pé ìmọ̀ ń lágbára wàláì ash-shaytanu yuha ilayhi wàláì innama hiya ẹ̀yẹ̀nà huwa so ọ̀rọ̀ bídíà là ń sọ lójú rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ bídíà ni dọ̀làlà dọ̀làlà là nàbí wí kódà bó tiẹ̀ ní kóló bídà àti kúfùrù ọ̀yà kúfùrù náà òun náà tó ṣe kí ni ó tó pèsè méjì àbí kọ̀tán kúfùrù kékeré ń bẹ kúfùrù ńlá ń bẹ kọlọkọ mọ ìwọlọ ọyá ìwọlọ múnu méjèèjì ọyá mú kanu méjèèjì ìwọ ni. kọ́mọ sí àtàlẹ́ fún àgbóyè sí fún wa. anábì wa ni ana awla bi kulli mu'minin anábì wa ni èmi èmi ni mo tọ́ sí gbogbo mùmíní ẹni pé mímọ̀ sí ìjura rẹ̀ gan mọ́ kan mùmíní ní ìjura rẹ̀ lọ lórí ọ̀rọ̀ yìí kúlù bídé ayé tó padà wábẹ̀ o sọ òun ni pé anábì ní èmi ni mo lẹ́tọ̀ọ́ gbogbo mùsùlùmí lọ ìyẹn ni pé mo kàn án jura rẹ̀ lọ nítorí bá fẹ́ mú níbi ọ̀rọ̀ mi ni ọ̀fẹ́ lé mọ̀ntàrà kàmáàlà fàlàhì tó bá lówó tọ́ àwọn aráàlú ìgbàlejò ogún rẹ̀ àmọ́ kò filẹ̀ mọ̀ pé mi kàn ọ́ wàmín tàràkà dẹ́yìnàn wọ́n tó bá fi gbèsè kalẹ̀ áwò dọ̀yà àn àbí nǹkan kan tí ó fẹ́ máa ráre anasọ̀ sọ́lọ́mù fa inni fa ilayya wa alayya èmi ni ẹ wá gbé nǹkan yẹn bá gbèsè ń ọrùn mi ni ọ wà yẹn ni pé àwọn afọwọ́ ṣàlàyé pé àdìsí yìí yẹn lamma fataha Allahu ala rasul sallallahu alaihi wasallam gbàtọ́rọ̀ ní kí owó kó dé tọwọ́ tó wọnú islam anabi wájú kó yí àwọn yẹn torí níbẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá jẹ gbèsè anabi ò kí òun sí la àwọn gbà tó wá yá torí kó dé anabi wa sọ pé gbogbo ẹni tó bá ti jẹ gbèsè ẹ máa wá o ẹ̀rù bá nílẹ̀ sọ̀rọ̀ sọ́lá ṣe rí nítorí òfin ní kan àgbákò lọ́dọ̀ ọlọ́run anabi ní èmi tẹ̀lé ni kó tẹ̀lé ni sọ ni pé bídà kò sí pé o jìnà tí ó kéré ni ó tóbi ni kí o jìnà sí yányán ní bá ti ṣàlàyé fún ọ pé bídà lílé ìjìnà sí mọ́délẹ̀ má mọ́dé kó ní ọ́la kìí tẹ̀sìn ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam ní kájì mú ọmọdéjìnà èṣù ẹ̀sìn èṣù tó bí anábì sallallahu alaihi wasallam ṣàlàyé nù tọ́ba ní kullu bid'atin dalalah gbogbo bídà ni dalalah gbogbo bídà àlọ́ ni ẹ̀rí tọ́ba ní gbogbo kò túmọ̀ sí pé ìdájọ́ kan náà ní gbogbo nǹkan ní tọ́ba ní kulu muskirin kham gbogbo tó bá ti ń mú yàn ta gẹ́gẹ́ ọtí ni wa kullu khamrin haram ẹni tó bá mu oògùn kan nìsín tó gbìyànjú wa ń ṣe kátàkátà tó ń tẹ̀yẹ̀ ní ẹbá lálù alátẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ àlọ́ alárẹ̀ ti já tó ló ti ní scarf bẹ́ẹ̀ lẹ́tí tó sì mú ọtí gangan ó ti àlọ́ alárẹ̀ ti já ó ti sẹ́lọ́hún ẹ wá wọ ẹni tó ń lógun wọn ò lẹ́ṣẹ̀ ẹni tó ń sì mú ọtí ó ń gbẹ̀ṣẹ̀ kúlù náà sì ni kúlù muskirin khamrun gẹ́gẹ́ bí kúlù dọ̀lá kúlù bẹ́dẹ̀ àti dọ̀lá lẹ́tọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni anábì tó ní kúlù bani adam kọ̀tọ̀ kọ̀tọ̀ òun wa khayru khatta'in at-tawwabun anábì ní gbogbo mẹ́ẹ̀dá mọ́ ni ẹ̀mí ọmọ ṣe lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ ni pé gbogbo wa á mọ̀ ṣàṣìṣe tó ṣàṣìṣe ní ti tó ṣàṣìṣe ní ti tó pààyàn àtẹni tó ṣe mistake tó lọ lé tó mú ọtí ó rò pómi ni ó bá gbé mu gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀ràn wo lẹ́nu tó mu tí ó ṣe ọtí mu tó dá onítànà kankan tí ó ṣe kódà òun ò ní nà òun ní bá wí torí kò mà àmẹ́rin tó ń ṣe sí payàn ìdájọ́ ọlọ́run bẹ fúlẹ́rì rẹ kúlù náà sì ni kúlù bani adam kàtàwọn àṣìṣe ni wọ́n jọ ṣàṣìṣe ni wọ́n jọ kó sínú àṣìṣe ni àmọ́dájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní táwọn fún ọ bóòlù ṣe lè gbé dájọ́ kan fún un so kọ́ lọ́n kọ́ ṣe àtàlékọ́ àjọ agbóyẹ̀sìn lọ fún àjọ báyìí lọ سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم وعليكم السلام ìbéèrè yìí ó yọ ọdún táwọn ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ jọ kí ni ìtumọ̀ àràgbá kọ́kọ́rọ́ àti ìtumọ̀ anábílà tí wọ́n ṣe ní ọjọ́ rẹ̀. bákan náà kí ni ẹ̀tọ́ tí ẹ̀tọ́ ọmọ tí àwọn òbí rẹ̀ méjèèjì yóò tí àwọn ènìyàn lójú kí ni ẹ̀tọ́ ọmọ ọ̀kẹ́ tí òbí ènìyàn lójú ọmọ yẹn kí ló lè ṣe ojúṣe ọmọ náà àwọn kọ́ni pé àlọ́ba kọ́kọ́rọ́ òun náà ni nínú oṣù sọ́fàr sọ làwà tó di twenty four lónìí yìí tó ní oṣù tó bá ọ̀sẹ̀ tó bá gbẹ̀yìn àlàmọ́bá tó bá gbẹ̀yìn nínú oṣù wọn wípé náfìlà kan wà òun náà mo ní ẹnìkan ń béèrè ẹ̀rí fún ọba lana nítorí pé ń béèrè ẹ̀rí bídà ni náfìlà yìí wọ́n kí wọ́n bá wọn yàn án tó kí wọ́n jìnnà sí i kọ́dà kéèyàn tó máa sọ pé nínú sọ́fàrù pé oṣù burúkú ni sọ́fàrù ní ọ̀dà ni tó alhamdulilayi ọlọ́run ti ní káwọn yóò gbàgbé rẹ̀ nísìnyí tó apẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni nínú oṣù yìí àwọn yẹn ṣèyàwó wọ́n ní oṣù náà yìí sí ni so àmọ́ ọlọ́run ti ń pa èyí wọn rẹ́ nìsín so kálukú kálukú kan mú oṣù rẹ̀ ni pé àdìsẹ́mbà lè lóun bá kálukú yà ń sọmọ ló káàkiri náà wọ́n yà ń ṣèyàwó lọ náà takíngbà kan ni àwọn láyé ẹ̀ rí kan nínú nínú sáfàrò yìí so wọ́n ní pé òbí méjì tí wọ́n ní èdè àyèdè láàrin ara wọn so ojúṣe ọmọ wọ́n ní pé kọ́mọ́ sọpọ́tì ẹnìkankan láàrin àwọn méjèèjì mọ́ bu ẹnìkan mọ́ yin ẹnìkan ọwọ́ àwa ọ̀nà tó fi rìn tó fi ní feri kọ́ tó ní fẹsẹ̀ kọ́ lára ẹnìkankan náà àwọn méjèèjì bóyá ọlọ́dọ̀ ya ni bóyá ẹ má bínú ìdàgbò tó ọlọ́run ẹ má bínú èmi náà láìkì tí bàbá ṣe ó tó lọ́dọ̀ ìyá náà ọlọ́dọ̀ bàbá náà ẹ má bínú ẹ má bínú tó ọlọ́run ah, ẹ láìkì tí bàbá ṣe nìkan tí màmá mọ̀ rò pé ọ̀n sọ̀pọ̀ tiwọn tí bàbá náà mọ̀ rò pé ọ̀n sọ̀pọ̀tì wọn so irú àwọn ọ̀nà tí yàn lè rìn lélẹ́yìí tàbí tẹ́ bá ṣe mọ àwọn tó jẹ́ àwọn èèyàn pàtàkì lọ́dọ̀ àwọn òbí méjèèjì wọn kẹrọ lè sọ ọ̀rọ̀ yẹn fún wọn láti fi kábà wọn dá sí ìṣòwò lọ àìdám àmọ́ kọ́ wá ya gidi pé ọmọ àlà bàbá yìí pọ̀ bóyá báwọn oníyàwó méjì wọ́n yàn yá wa jẹ́ ni ní ṣe kí sàkúmọ̀ báyìí ah ọbẹ̀ fi rí gún nù ó tó ń gbọ́ yẹn fi rí gún so mọ̀rọ̀ jòkó ara rẹ jẹ́ kọmọ wòran kódà kí bàbá ọmọ ṣàbòsí fún màmá rẹ kò sí dọ́kàn tó bá ti mọ bùnyá òun sùúrù mọ̀nà lè fèsì bàbá o tè wàhálà yín pọ̀ ẹ mọ̀ ṣàbòsí bàbá ń gbowó ẹ mọ̀ ṣàbòsí fún ìyá ń gbowó àkìlì ìyàwó ṣe fún yín àti àgbà ìyá ìkàlẹ̀ lọ́wọ́ yín ọgbà ìyá ìkàlẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ ah lábùú so ọ̀nà tí ni mo sọ yìí bí mo ṣe nílàka ìnáwó lọ́wọ́ àìlẹ̀m náà. Ah. ìbéèrè ló báyìí ẹ dákun ẹ wá ṣàlàyé nípa ajíru. ìjọba ni hajj òun ni ìyanilóde nínú ẹ̀sìn ipe pé kéèyàn yàn lóde nítorí pípé ẹni yẹn so so odi wọ́n òun náà ni àyà Quran tó ní pé àdìsàn nàbì àdìsàn káàbù àdìsàn káàbù tó ní pé tó ló wọn lọ sójú ogun tánàbí wa ní kányà lódì kọ́dà anabi sallallahu alaihi wasallam gan òun kọ́ ló dì sáìdì òdì fúnra rẹ̀ ọlọ́wọ́n ọba ló kọ́mándà anabi kọ́ ya ẹ̀yàn lódì kí gbogbo ọ̀rọ̀ àlùnà kẹsì ẹ̀yàn lódì àtàwọn méjì tán pa ìtàn kún káàbù tí wọ́n yọ lọ sí ojú ogun so ara wa ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ́yìn ogójì ọjọ́ ńlọ́tọ́ ní òun tó ṣàforíjì fún wa sọlọ́wọ́n bá wáhì látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní tó kọ́ wáré ni tí ó ń ṣe àìdá tó sì mọ̀ pé ní yìí á ẹni tó bùkátà rẹ̀ ni tó pé èèyàn nípa ẹni tó fẹ́ràn rẹ̀ tó bá dá sí mọ́ tó mọ̀ pé á kí ló dé tó wá dá sí mi mọ́ á kí mo wá ṣe torí ẹni yẹn ọ̀dà kéèyàn yàn lòdì nítorí kọ́ lè ní change tó rọ̀ mọ́ pàtàkì rẹ̀ àmì ẹni tó ṣe pé òun gò tí ẹ fẹ́ rí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á tó wọ́n lọ́mọ yẹn lòdì sọ tó pé kíní yẹn gan ó tún lè lékún aburú fún sí ìtòrinlẹ̀ nínú manhaj àwọn salaf òun náà ni pé wọ́n máa ń bárò ẹni yẹn wọ́n fà mọ́ra kódà mẹ́nu àwọn àwọn salaf tán ni pé ìyanilódì nípa ọ̀rọ̀ ẹ̀sìn ogun ni ogun náà fẹ́ fi ṣe àwọn tó gun yẹn bá ti ṣẹ́ lára ẹ láàárẹ̀ yóò tún wá ogun míì fún ni so ni pé ìyẹn o ọ wà nínú ẹsìn àmọ́ kì í ṣe pé bẹlẹ ẹtọlá ipe gbogbo ẹgbẹ ọdún náà lámọ yẹn àbí ó wo àǹfààní tí ó ṣe fún tọ̀hún ìgbà míì náà yẹn lè wo àǹfààní eré ara yẹn gan wípé ah, ẹni yìí ìnídásí má ìníjẹ́ kájọ máa sọ ọ̀rọ̀ ọmọdà pọ̀ mọ́ kí ló dé á ah, tí bá ti bá sọ̀rọ̀ ẹ máa ń dáhùn oríṣiríṣi ìdákúdà alẹ̀ sínú ẹ̀mí ẹ̀mí ni ẹni yẹn máa kéwú tó kí máa dákúdà alẹ̀ tó bá ti gbọ́ á ah, kankan máa sún fún ẹni òun náà ni àwọn sálàfù máa ń sọ tó ní idha salaka mubtadi'un tariqan fasluk sabilan ghayra pé tí oníbídíà tí bá ń gba ojú ọ̀nà kan bọ̀ wá tó fẹ́ pàdé rẹ̀ rin ọ̀nà míì ẹni pé bídíà tó ṣe pé yóò dá nǹkan kí nǹkan lẹ̀ sínú ẹ̀mí rẹ̀ tí wọ́n lọ wọ àìlẹ́m náà. asalaamu alaykum ìbéèrè ìlọ báyìí if a muslim pray a certain prayer with a particular cloth and a slow prayer and unknown and the Our knowing and discover some days later. Is it occupied, is it occupied that particular prayer or the whole prayers in that day? Náà tí wọ́n bá kírun pẹ̀lú aṣọ tí ìdọ̀tí wà ń bẹ àbí ẹ̀gbin sọ ìyẹn tí wọ́n á kírun tán ìyẹn ṣẹ̀ wá rí ipe iṣẹ́ nìyẹn dá gbogbo ohun tó ti kí padà ní àbí ìwò kọ́ra yìí tí ó fi irun aṣọ yẹn kí gẹ̀ kò ní dá padà torí pé ọlọ́wọ́n ọba ntí yẹn bá ṣe pẹ̀lú àìmọ̀ àbí ntí yẹn bá ṣe pẹ̀lú àṣìṣe ọlọ́wọ́n bá ní òun ní mú èèyàn lérí ẹ̀ Rabbana la tu'akhizna in nasina aw akhta'na gbá kan náà ntí yẹn bá gbàgbé tọ́ọ̀mà tó gbàgbé ọmọ pé nǹkan wà mẹ́ẹ̀ sùúrù ẹni kò ní ìdíkọ́ dá ìrun kankan padà wallahu a'lam náà. Assalamu alaikum. ọmọ tí a bí ìbéèrè wọn báyìí ọmọ tí a bí láìsọ yìí kí ni ìdájọ́ rẹ̀. a ti dáhùn rẹ̀ níjó ní iná ọmọ ìdáhùn wọn ní pọ́blẹ́mù kankan tiẹ̀ ẹni pé kò sí wàhálà kankan fún ọmọ tí wọ́n bí tí wọ́n sọ yìí àwọn òbí rẹ̀ ni wọ́n ṣẹ̀ ẹnu tọ́kàn ní í ṣe náà ni pé ọmọ wọn ò ní lè láǹfààní àti ìjogún lọ́dọ̀ bàbá wọn so irú ọmọ wa ni bàbá mi lè fún ní ẹ̀bùn kan lọ́tọ̀ àmọ́ kò dì sọ́ọ̀fù kankan nígbà wọn bá kéwú ó lè jẹ ìmáàmù dáadáa torí kò sí nínú májẹ̀mú ntánàbì ní ká fi ṣe ìmáàmù ọmọ kọ́lọ́ ṣe lọ́hùn ọba àwọn òbí ni wọ́n ṣe lọ́hùn ọlọ́hùn yìí sì fi ìjìyà ẹlòmíì wala wala wala taziru waziratun wizra ukhra náà náà. نعم نعم تصبر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نعم نعم